فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة بأيمانكم إذا حلفتم وفقوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون الحمد لله رب العالمين Thank you. láàrìnrìn àti ọlùwàdí ìlú ìfẹ̀rí àtúndínlọ́rì

Yeah.

Ọ̀rọ̀lọ́wọ́ tó jẹ́ pé òjí àdáwó, ìjẹ́ tó sí jẹ́ ẹ̀tọ́. Àà, ó gbọ́ ọ̀rọ̀ òkúta ká àgbẹ̀ ìyàwó ọ̀rọ̀ orí Allah you

Nígbà ìgbà àwọn ẹ̀dá, àwọn ẹ̀dá pẹ̀lú ọkọ̀ òun. Ẹni tó náà kò lè dárí ṣe òkú dárí ṣe. Wọ́n lọ wá rú náà ṣe òkú náà ṣe ṣe. Ìwọ náà ló ti wá ẹ̀rọ òkú.

Ọlọ́run ti tó ṣe Ìjọba àwọn ọmọ pàdé. أعوذ بالله من الشيطان الرجيم وَقُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ Ọlọ́run àwọn ọ̀sán wa ọba orúkọ ọ̀wọ́ ẹ̀.

ẹgbẹ́ di omi lóúnjẹ ihò sọ́ni àlẹ́kà àlẹ́kà ìrẹsìlẹ̀ ẹgbẹ́ di omi ní ọ̀nà ìgbàgbé lórílẹ̀-èdè lórí ẹ̀rọ ìgbàgbé lọ́wọ́ ó ní lẹ́yìn ìgbàgbọ́ ìròdùn gbé lálẹ́ ọlọ́run ò sí ìgbàgbé àwọn ọmọ nígbà.

Amen.

que

وليجب قتلى متلافة أيام I'm Sampai Tuhan

الرحيم náà jẹ́ láìsí lọ́rọ̀ láti orí ní ẹ̀kọ́ ó yìnbá sí ìsọ́jú. Àwọn àwọn tó ń sọ̀rọ̀ ní ìrọ̀lú ní ìlera tó tó ẹgbẹ́ bá ìgbà tó ẹgbẹ́ bá ìgbà ọ̀pọ̀ ìgbà tó ẹ lórí. Wọ̀nyí jẹ́rìí ọjọ́ tí ó ń lò lọ́wọ́. lọ́nà ní ìsàlẹ̀ nípa apá àkúsí ọ̀kẹ́sì àkúsí ọ̀kẹ́sì ọ̀nà ìjọba ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ àyà ní sàárì lókè ẹ̀wà pé àkàkọ́ Ọjọ́ ìkúnlá àti ìrọ̀lọ́

á ń ó ní dáàbò ní ìbẹ̀rù ọlọ́run ó ní àwọn ọmọdé ọ̀sùn nílé ìbẹ̀rù yìí wọ́n ní àná ìtàǹtí yìí. والانتهاء ليوم الرحيم Ìjọba ní àwọn ìrìnàmù ìjọ́ ìgbàgbọ́ Mọ̀rínà orí ìpọ̀lẹ̀ yìí. Mọ̀rínà orí ìpọ̀lẹ̀ yìí láti ìjọba sí ìrìnlẹ̀ ọlọ́pàá ní máa ọlọ́pàá kan lásìkò wà. Ó sọ ọmọ ń jẹ́ lájọ́ من استخدام اليوم المحيط Thank you. Àlẹ́jẹ́ ọ̀pá ìrìnàjò, òmìnidágbèrè, lọ́pàá ìrìnàjò ìrìnàjò ọdún kò sí á pàá. Ẹni wọ́n jẹ́ ìgbèrè mọ́rún. Ọmọ, àrídá ní ìgbẹ̀rẹ̀ sí àpẹẹrẹ ìlú Thank you.

Onídàájú pọ̀ jọ wá lára nípọ̀ wọ́n ti ọjà láti lè wọ́n sí ibi kan. Àgbàgbà ah, ló ń yẹ o. Ẹ̀ka ìbéèrè fún èrè ìtọ́jú àríkà. Wọ́n ti àgbẹ̀ àti àgbẹ̀ta ń jẹ́ àgbàríkà lójú. Ọ̀rẹ́ ẹ̀rọ ọlọ́ọ̀kẹ́ ti ṣe fún.

Òǹkàrá ni àwọn èèyàn. Ìlànà àwọn olóbi àtàyọ́nú sí lọ́rọ̀ gba ìdára níbẹ̀. Ọlọ́wọ́ ni ó kàwọ̀ lápọ́kàwọ̀ ọmọ ìlú ìtọ́jú rẹ̀. Gbogbo ẹgbẹ́ ìwọ̀n kan, ẹgbẹ́ ìwọ̀n kan ní mú ọ̀pọ̀ nínú ọ́fẹ́sì lọ títí ìlú náà ló ń jẹ kọ́pọ̀ ní ilé ẹ̀jẹ̀ nínú ariwo lọ́wọ́ táwọn àjẹ́ ní ìgbẹ́. Àwọn akúkọ̀ọ́lẹ̀ wú ọ̀rí ọ̀dọ̀ láhárá ọ̀nà ìgbàlú sí ìṣe ìdánwò pọ̀ sí ìṣe ìdúnwò ẹ̀dá pọ̀ sí ìṣe ìdánlẹ̀ ìpọ̀.

láti pé kí wọ́n tẹ̀ ẹ́ ìlú òkè mẹ́wàá. Ọ̀dọ̀ ọ̀yá sí ilé òkú lọ́rọ̀ sòfíra ìlànà sí kí ní wáyé. Ó ní kì ṣe pé Áfíríkà ọ̀rọ̀ wa àwọn fẹ́ẹ̀sì àjẹ òun ni ó ti kó o ṣèlọ́rẹ̀ àmì. àwọn mẹ́wàá ó ṣe lọ́rí àìsá ìfẹ́ ó ṣòro ṣe Ọlọ́run ní wọ́n yá fún ọjọ́, wọ́n yẹ́ láti àjọ́gbà. Ọlọ́run ní ọ̀nà ní àjírí, ẹni dára wá rí àwọn ìgbà àkọ́kọ́ kàlẹ̀ tó yàtọ̀ ní àìjírí akẹ́lọ́pù lọ́rẹ̀. Gbàrí ìrùn náà àti

أملا ببطل الواحد لا مبين أمين àwọn tí a ní ọ̀rọ̀ wá rí ẹni tí ọ̀rọ̀ kú lọ́wọ́ rẹ̀. Ọ̀nà lọ́rẹ̀ àti ní ọ̀rọ̀ ìdá nínú

láti tó bá rọ́láwà tó wà láti ìdílé àwọn tí láì lè lọ́nà ẹgbẹ́ ìgbòrò fẹ́ púpọ̀ ẹ̀nà ìṣẹ́ ilé ẹ̀rẹ́ ìṣẹ́ ẹ̀rẹ́ ìròyìn tó bọ́yá ẹgbẹ́ ìṣẹ́ ìṣẹ́ láàrin ìròyìn àwọn ẹgbẹ́ ìṣẹ́ ọ̀pọ̀ àdára ní ọgbọ́n tó ṣe ṣe ṣe

lámẹ́ríkà ṣe àwọn ìgbàlá ní kẹrin wọn àti lọ́wọ́ àti àti òye láàárín ọ̀bìnira. Kí àwọn ọ̀dọ́ láwọn ọ̀jọ́ wá ọ̀jọ́ wá wọ́n fẹ́ èèyàn ní ìgbàlá ọ̀pọ̀lọpọ̀ Àkọ́kọ́ tí a mú wá ti pọ̀ ìlú, a máa ń fẹ́ kò sí ó yà. ọ̀pọ̀lọpọ̀ ilé ìṣúra ọmọ orí pé kí ni ìṣúra lórí rọ́. Ẹgbẹ́ jẹ́ ìrìnàjò. Ọ̀rọ̀ kan tó ọlọ́run mẹ́rẹ́ láti sọ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí rẹ̀ sílẹ̀. يا أيها الذين آمنوا إن إنما يقول والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة الغيب مراء من الرمح والميسر ويصدهم ويصدهم عن ذكر الله وعن الصلاة فهل سليما بظلمة ثم لا نرى سليما بظلمة ربك ليكرم لا شريك له له الغفور الرحيم واسع الكرم له الغفور الرحيم واسع الكرم tó ṣe àgbèrè fún wa pé àwọn ìsìláàmù bá ti di lọ́yìn àìjẹ́ àìjẹ́ àwọn ọlọ́run tí ẹ̀yàn yá láti lè ṣẹ́gbìdè àpẹẹrẹ láàrin ọlọ́run. Wọ́n lọ́wọ́ ṣe rẹ̀ ó ṣe ó bẹ̀rẹ̀ ẹ̀mọ́ Ọlọ́run Àwọn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ Ọlọ́run ti wẹ̀ sí àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ ìṣẹ́ ọ̀rọ̀. Àwọn ẹgbẹ́ ìlú ṣe ọlọ́run àgbọ́. Ọlọ́run ọ̀pọ̀ ìgbẹ́rẹ̀ láì ló ti ṣẹ́ sí ó. Láì ló ti ṣẹ́ sí fún ọgbẹ̀gbẹ́ wá tẹ́kọ̀ọ́

كنا نسمع ونعملنا كنا في أصحاب السعير Thank you. Amen. قال النبي صلى الله عليه وسلم عشرة من أمتي يأخذ الله عليهم يوم القيامة ويأمر الله بهم إلى الناس ووجوه عظام بلا لهو Ojú wọn, وشاعر الزور ومانع الزكاة وآكل الربا والظالم وزارة الصلاة إلا أن تارك الصلاة يضاعف له العذاب يوشع يوم القيامة فقلب الذي الذي أداه إلى عنقه والملائكة يطوفون بأمر وجواب وجزاهم

فوالله ليعذبن عذابا شديدا Thank you. يا أيها الذين آمنوا إنما الحر يسير ولأنصار ولأجلاب رجل من على الشيطان ومن ثمرات النبيل والأعناب تتخذون منه ثمرا ورزقا حسنا إن في ذلك gbàgbọ́ ọlọ́run. Ọlọ́run bàbá ní ṣọ́ọ̀tù láàyè àti ìráyè àti ìṣẹ́lẹ̀. Ọlọ́run wà ní sáńdọ́ láti rìn yìí nínú èso ọ̀pẹ. Wẹ́lẹ́ àárẹ̀. Àti èso sílẹ̀. Tàtà fún tó ṣe pé tí ẹ bá gbogbo yóò lọ sí kàbìkàbì lọ́wọ́ rẹ̀. Wàyí ní báwọn rẹ̀ láti ìlera. إن هنالك لا آية للمعوقين káàkiri ẹnu ọtí nìkan, òṣìṣẹ́ ń bẹ lára ọ̀fẹ́ láàrin ọ̀rẹ́. Gbogbo ẹ̀rọ ìwé ẹ̀yọ̀ kan ò ní sá. Ayé ẹ̀rọ ọkọ̀ ọyẹ. Ọlọ́run tẹ̀lé ẹ̀yẹ ẹ̀sìn. Tí ayé ìwá, òun ìrọ̀lú òkú yá lọ́wọ́ mọ́ ọgọ́rùn-ún ọ̀dára láyé àti nàìjíríà ìrẹ́ra wọ̀ wò. Lọ́jà àlúrú ìrọ̀lú ìwọ́lé nàìjíríà orí bí ìrìnà rẹ̀ ti mọ̀ ìrùn wà máa ní Àwọn àpá lọ́nà bí wà méjì lọ sí eke. Olórí èèyàn gbọ́dọ̀ máa bèèrè sí àwọn ọlọ́run láìdè náà. Fún ọ̀gá ọmọ náà ń bọ̀ àpò fún gbogbo eré yìí tí ọ̀gá ọlọ́run sílẹ̀. Àmì ìgbà ń bẹ̀rẹ̀ ìwọ̀n ọlọ́dọ̀ dá, àìkó lọ sọ pé Gẹ́gẹ́ àlòrò

وَيُدْنُهُمَا أَكْبَرُ مِنْ نُفُرِهِمَا Ẹ̀ṣẹ̀ tí ń ṣọ́lá يا أيها Thank you.